akí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì yorùbá space tv níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà kan òjò kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà kọ̀ọ̀kan tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín ní lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ẹ mo kí gbogbo aláṣàlẹ ọ̀rọ̀ tá a fẹ́ sọ pọ̀ mo pè yẹn wọlé ẹ súnmọ́ bí ẹ wá fi gbígbéyàwó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá a fẹ́ fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ nítorí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ náà ó tó méjì mẹ́ta gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìrìn tá a rìn a lọ rí bàbá tiwa ni lídà tiwa táwa mọbi tó ń gbé táwa mọbi tó ń sùn táwa mọbi tó ń jí bàbá wa pè wá bàbá ọmọ kì í dẹ̀ pé ọmọ ọmọ má jẹ́ a ní láti lọ láti lọ bá bàbá láti jọ ṣe àṣàrò lórí kí ilẹ̀ yorùbá kó lè ṣe kíni kó lè dáa so a jọ lọ ṣe àṣàrò lórí ìrìn àjò aláyọ̀ náà tá a lọ ṣe a dẹ̀ dúpẹ́ wípé gbogbo ìrìn àjò náà ó yọrí sí rere olúwa ṣeun so a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́ lọ́run bá wa lọ ọlọ́run bá wa bọ̀ so a ti lọ rí bàbá tiwa bó tilẹ̀ jẹ́ wípé àwọn òpònú ayé fún mẹ́rin àgbé fún kọ́rùn àwọn dàdà ń dédé jọ̀gẹ̀dẹ̀ lúná kódà dídé tá a dé báyìí orí péjì mi kún rẹpẹtẹ ni wọ́n bú mi wọ́n fẹ̀ fún mi pa ṣùgbọ́n kò kọ́ èmi o wàhálà lè kóra yín sí ẹ̀yin náà ẹ̀ wá ìyá yín lọ nínú kọ́ńbọ́ọ̀dù ọbẹ̀ tí ìyá yín gbé ẹ̀ wá bẹ̀ lọ kẹ́yìn náà lọ kí ìyá yín kẹ́ lọ gbọ́rọ̀ mbẹ̀ kí ni wàhálà wọ́n bú mi wọ́n fẹ́ bú mi pa ṣùgbọ́n kò kàn mí I don't kò kàn mí èmi gẹ́gẹ́ bí kò kàn mí wàhálà lè kóra yín sí bàbá mi pè mí mo dẹ̀ ló jẹ́ so kò sí bàbá ránú mi ṣùgbọ́n mo kàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ó jẹ́ wípé ọmọ ọkọ ọ̀ríjìnà gidi ni yín bẹ́ẹ̀ kì í ṣàjàmọ̀dì mo fi ń lọ́kàn balẹ̀ wípé ẹ jẹ́ ká lọ ní sùúrù fúngbà díẹ̀ gbogbo ibi tí a bá ṣe dé tí àwọn bàbá wa bá ṣe dé wọ́n ṣàlàyé fún wa ṣùgbọ́n fún ìdí kan àti kejì kò ń ṣe nǹkan tí a lè máa sọ lórí ètò gẹ́gẹ́ bẹ́yìn náà tẹ́jọ́ mọ ọkọ́ ṣe mọ gbogbo ibi tí wọ́n ti bá ṣe ìwà dé tó bá jẹ́ kì í ṣe àwọn bàṣẹ̀jẹ́ kan fọ́ni ní agbára ọlọ́run tó bá mà ní last year bàbá ti wà nínú Yorùbá nation wa ṣùgbọ́n ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere ni ó ní ìdí wà ní ìdí bí ọ̀rọ̀ Ọlọ́run so wa mọ̀ pé tí ò bá yẹ kọ́ Ọlọ́run bá lọ́wọ́ sí gbẹ̀yàn tiẹ̀ sọ pé òun fẹ́ dàrú kò ní ṣeéṣe ṣùgbọ́n ìmọ̀sí Ọlọ́run ni gbogbo ìgbà yóò tó bá wá jẹ́ ní agbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àtẹ̀bí wa àtàwọn ọmọ wa lágbára Ọlọ́run kò ní bá wa nínú sàárì ní àṣẹ Olódùmarè àlàáfíà ara ló máa bá wa tájọ máa jíjó ayọ̀ tá máa kọrin ayọ̀ tá máa kọrin àlèlúyà nígbà tá a dọ̀hún á béèrè ọ̀pọ̀lọpọ̀ béèrè lọ́wọ́ bàbá bá ń jẹ àkútó yìí bàbá yìí dẹ̀ fi sùúrù ní kànkan ìkànkan ìkàn gbogbo ohun tí ò yé wa gbogbo ohun tá à ń gbọ́ tó ń mì wá lẹ́mìí jìgì tẹ́lẹ̀ níṣe lára gbogbo wa balẹ̀ fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀ fẹ̀lẹ̀ bàbá dọ̀hún pẹ̀lú sùúrù ni bàbá fi ń yanjú ẹ̀ fún wa ní kànkan ìkànkan ìkànkan ìkànkan bàbá yìí ṣàlàyé ẹ̀ fún wa ọkàn wa dẹ̀ wà balẹ̀ pé tó olúwa ògo ni fún ẹlẹ́kùn ọ̀run torí àwa mọ̀ wípé ọlọ́run ni ọlọ́run tiwa so gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ mo fi dá gbogbo yín lójú ní àṣálẹ́ yìí wípé ẹ lọ fi ọkàn balẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni yorùbá ti dúró ṣakiru azeez mo kí yẹn ṣe ẹ káàbọ̀ sórí ètò yorùbá ti dúró bí ọ̀tẹ̀ bọ́lọ́tẹ̀ ń ṣe bí ewé iṣẹ́ ń ṣe bàjẹ́ ń ṣe bí gbogbo ẹ̀ ń ṣe bí mèrè ń ṣe gbogbo wa láàyò ń tó dé yorùbá ti dúró ọlọ́run ti gba ògo fún wa ní àṣẹ olódùmarè wọn bá rí bíi títí ní tòkù ẹ jẹ́ kí gbogbo alẹ́ ní sùúrù ẹ má torí owó tẹ̀lé wọn lọ o ẹ Adijatu Ibrahim mo kí yín ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò Julius Ọlágoróyè ẹ ṣé ẹ káàbọ̀ ẹ ní nìkan ṣe ilé ayé yín ẹ ṣé mo dúpẹ́ so ẹ má torí owó nítorí wọ́n ń fún wọn lówó kiri owó náà tó fi ń ré wọn kiri báyìí gbogbo àwọn coordinators wa ni wọ́n ń lọ kówó fún ẹ jọ ẹ má torí owó jẹ́ kí wọ́n bà kàrí àyín jẹ́ ẹni tí ẹnìkan bá ẹni tí ọlọ́pàá bá mú ní ìsìn ó mú fẹ́lẹ́ dá ẹ̀ ní o ẹ má torí owó ẹ jẹ́ kí ibi tẹ́ ẹ bá gbé wà ẹ dúró sáyé yín àwa ò ní kẹ́ni bá ti bá wọn lọ má bá wọn lọ kò kún àwa sọ̀rọ̀ mi yẹn yé yín ẹ jọ torí Ọlọ́run gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá nation tá à ń ṣe ti bàbá Akíntóyè ẹ má yàsọ tẹ ẹ má yàsọ sí o ẹ má jẹ kẹ́nìkan kó bá yín nítorí èmi ò gbọ́ rí ẹ jẹ́ kí gbogbo wa náà jọ jókòó kájọ rù láṣàlù lọ́kàn wa pé ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ ní ìlú tó lọ́ba tó níjòyè tí àwọn gómìnà ṣẹ̀ṣẹ̀ jẹ tí wọ́n ń fẹ́ búra fún wọn àti ẹ̀mọ̀ pa àwọn yẹn ná ọ̀rọ̀ wọn sì wà níwájú Ọlọ́run kò kan àwa ṣùgbọ́n ṣó pọ́síbù wípé kí ìjọba méjì wà lórí oyè hmm. èmi ò mọ bó ṣe fẹ́ ṣe é kò yé èmi ṣùgbọ́n ó yé wọn ó dẹ̀ yé àwọn ara wọn fúnra wọn ó yé ọlọ́run wọn kò kan gbogbo sáìdì tí wọ́n yẹn kàn wá ṣùgbọ́n èmi fi àsìkò yìí sọ fún wọn ẹ jọ torí ọlọ́run ibi tẹ́ ẹ bá ṣẹ́ dé lógún ṣètì ẹ ṣíwọ́ ọṣẹ́ gbogbo àwọn kọ́dínétọ̀ wa ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀ ẹ má dà láàmú ẹ ṣiṣẹ́ ọwọ́ tiyín síwájú oore ọ̀fẹ́ wà fẹ́yìn bọ̀dé ojú ọ̀run báyìí tẹ́ yẹn fò láì fapá kanra wọn ẹ rìn síbi tẹ́ ẹ bá gbé fẹ́ láàrin ara yín bẹ́ẹ̀ táwọn èèyàn wá ẹ fi wọ́n sílẹ̀ ìwọ coordinator tí wọ́n bá dẹ̀ pè lógún state tí wọ́n bá fún ẹ lówó ìbùkún ní fẹ́ni tó fi ọ̀bọ lọ yàn ìgbé ní fẹ́ni tó gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá ti fún ẹ lẹ́rí owó gbà fúnra ẹ má dọ̀lù ara ẹ kò kàn anybody má dọ̀lù ara ẹ owó Yorùbá ni wọ́n ná ẹ gbà lọ́wọ́ wọn kò sí wàhálà ṣùgbọ́n tó o bá lọ èmi ò ní ká ẹ má lọ tó o bá lọ tó bá ti mú ẹ on your own ni on your own òun ni so bó ṣe jẹ́ nìyẹn lọ́ọ̀kan bẹ́ẹ̀ àdúrà gbogbo wa ló máa gbà àní ṣàṣetì ojú kòkòrò òní pa wá ohun tá a máa jẹ òní pa wá lágbára ọlọ́run ebi oró òní pa wá ìyà oró òní jẹ wá lágbára ilé ìmàlè kí gbogbo wa lọ ní ìtẹ̀lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fẹ́ nìkankan wa téèyàn bá ní ìtẹ̀lọ́rùn wàhálà ohun gbogbo ló ní gbogbo ẹ̀dá tó bá ti ní ìtẹ̀lọ́rùn láyé ohun gbogbo ló nídìí ọlọ́run ebi burúkú ò ní pẹ́ nìkankan wa nísinsìnyí wọ́n ní wọ́n dìbò wọ́n dìbò governor elect àti president elect ẹ wo gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ àìtí ìkó fánlẹ̀ Ifá ti ń ṣe àìkó fánlẹ̀ Ifá ń ṣe nígbà tó di ní àná tí mo gbọ́ information yẹn tí wọ́n tí ẹni yẹn gbé wá tóbìnrin yìí bẹ̀rẹ̀ sí pariwo ẹgbà ń wo ẹgbà ń wo ẹgbà ń wo ẹwò o ẹ ṣe o ó wá dùn mí nígbà tí a wádìí lọ wádìí bọ̀ pé woman yẹn gangan Yorùbá nation ló ń ṣe Yorùbá nation nínú ara wa gangan tó wà nínú nínú eh, fáǹsì kan nínú wa gungungungungun lẹni ni arábìnrin yẹn ẹ wò ìjọba ẹlẹ́lẹ́yà tí wọ́n fi wọ́n dìbò fún wọn ì tí ì búra fún wọn wọ́n ti ń dà lóru o èyí tó gbé tiẹ̀ síta la gbọ́ yẹn èyí tí ò gbé tiẹ̀ síta ń kọ́ ẹ wo bọ́n ṣe bọ́n ṣe bẹ̀rẹ̀ sí dà wọ́n láàmú wọ́n gbà tí wọ́n máa dìbò wọ́n fún owó mọ́tò lẹ́kọ̀ọ́ wọ́n já sẹ́yìn wọ́n rìdíùsẹ̀ àwọn náà lárí mọ́ ìgbà wọn dìbò tán wọ́n ṣe kíni wọ́n tún dá padà ó tún di gọbọyì ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ń tẹ̀lé wọn kiri ẹlẹ́yà lè ṣe ń ṣe bẹ́ẹ̀ ni torí mi mọ̀ wípé wọ́n á tù yín lójúmọ́ra ṣùgbọ́n ìyà ìyà ìyà ọdún mẹ́jọ ẹ̀jẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀jẹ̀ sí nọ́mbà bíi sì yíyà ṣùgbọ́n àdúrà tí kí gbogbo yín máa gbà ní wípé kí Yorùbá nìṣàn ti tìbò sí bẹ́ẹ̀ lè ní fọkànbalẹ̀ ayọ̀ torí ẹni tó ń ṣiṣẹ́ dàbí ọ̀lẹ ẹ wo bí wọ́n ṣe da ọjà ọmọbìnrin yẹn wọ́n ṣe wọ́n ṣe mú ajé tí wọ́n ṣe ajé ṣìkàṣìkà tó ti gbogbo ìjà ti jà sí obìnrin yìí dẹ́ni ó nígbà tí wọ́n fẹ́ dìbò ni wọ́n jáwọ́ díẹ̀ fóun ó ní láti last year ni wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń dààmú lójà ni ẹ wò ilé ayé ẹ bá ń bo ìjọba náà fẹ́ ṣe yẹn gbà nílẹ̀ Yorùbá sí àwa kan wá dìde táwa ń ṣe wàhálà lójoojúmọ́ tá à ń lọ sọ́tún tá à ń lọ sósì tá à ń náwó tá à ń nára láì ṣe pé ààrẹ ni fún wa lówó tá à ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ̀wọ̀n kan tó wá dúró ní ìdúró Ọbaṣẹ́kì tá a wá wí yẹn tán tẹ́ ń a bá fọlákẹ́ ọlọ́run ṣe nìkan ṣe mà mo dúpẹ́ o ọlọ́run á darapọ̀ mọ́ yín ọlọ́run ò ní fi yín sílẹ̀ o bó o bá mọ̀ ká ṣe wà bákà yẹn bẹ̀ sẹpẹsẹpẹ tó o bá mọ rere ṣe wà bá ń bẹ̀ kò sí nǹkan téèyàn mọ̀ ṣe láyé tí ò ní rí tiẹ̀ tí ò ní rẹ̀sán ìgbà níwájú ọlọ́run ó jẹ́ ká ṣe dáadáa ṣé ẹ rí ogun ni o ogun ni o kí èèyàn kan wà láyé kó jẹ́ pé ayé ìbàsìjẹ́ ló wá ogun kan ni bẹ́ẹ̀ ni ogun kan ni ogun kan ni ogun tó ṣòro ṣẹ́dẹ̀ ni gbogbo ẹni tí gbogbo ẹ̀dá ẹni tí ẹ̀mí èṣù bá wà nínú ayé ẹ̀ pé gbogbo nǹkan tó bá ti ń dà báyìí àti kó nǹkan ọ̀bọ̀ báyìí kó lè bàjẹ́ ogun kan ni nínú ayé ẹ̀ ẹ wo ìgbà tá a ti ń bà bọ̀ ẹ wo ibi tá a dé dúró ibi tá a tún lọ ẹ wo ìgbà tán ti ń bá Yorùbá nation bọ̀ bó ṣe ń dùn yìn bí ìranú ṣúgà tí gbogbo ẹ̀ ń gbá yìn bí ìranú ṣúgà nígbà tí wọ́n dé ẹ wo ibi tí wọ́n gbé bá a dé ṣùgbọ́n tá a bá jókòó tá a bá ronú ara wa wò ṣé bó ṣe yẹ kó rí lórí ìṣá ẹ̀yin èèyàn mi ṣé bó ṣe yẹ kó rí lórí yìí ìrìn àjò ọdún méjì tá a wá ń sọ ọdún mẹ́ta mọ́ra wa lọ́wọ́ tá a tún sọ náà síbẹ̀síbẹ̀ náà tó jẹ́ the same yìí kan ṣe náà òun lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ju ìyá ṣe màálù ẹran bá lé ìwọ tó o bá ṣèṣe sọ̀rọ̀ báyìí táwọn wèrè ọmọ wọn bá bọ́ sórí èyí ṣùgbọ́n èmi ti lèèyàn ò ṣe ń létí lé dànù torí wèrè ta lèèyàn ò ṣe ń fi ti ilé ṣòfò tí n bá rí kan nínú lórí péjì mi nínú wọn lẹ́yìn gbogbo àwọn tí mo ti blọọkù yẹn tí mo dẹ̀ ti gbọ́n wọn pé kán má wà tán bá tún wá sórí péjì mi mi ní tèkè yìí sí fún wọn mi ì dẹ̀ ní sọ̀rọ̀ wọn fẹ́ níbodì màá jẹ́ kí wọ́n mọ̀ pé Jésù kìí ṣọmọ Nàìjíríà torí mi ò ń tójú bọlé kiri mi ò ń tójú bọlé kiri o gbogbo ẹni bá ń tójú bọ̀ ọ̀dọ́ yín pé bá rí kẹ̀ fún mi ò ní wọ́n mú lọ́dọ̀ yín hmm torí má jẹ́ tí ẹni dín ní kí jẹ́ kí ní ẹni ó dùn ẹni bá ń wàwà kúwà káàkiri ilẹ̀ lórí ìkúrì kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yín mi ò bá ti yín wá so ẹ ẹ̀ lè wá fún mi gbogbo ìgbà tẹ́ bá ti ń wá fún mi báyìí ẹ̀ láì èmi náà máa wọ̀n fún lójijì lójijì ni nítorí ìdí èyí èmi ò ń báyàn jà mi ò dẹ̀ fẹ́ kéèyàn ta sí mi bágìlì tó bá ta sí mi bágìlì èmi náà máa ta sí ẹrọ fún mi kò sí wàhálà mi lóòótọ́ bàbá wa ní ká má jà ó ní ká gbé wọn jùlẹ̀ ká máa wò wọ́n fine and good ṣùgbọ́n táwọn náà ò bá ti kọjá àyè wọn torí ọmọ àyèfọ̀ àwọn yorùbá lòun lòrùn gbé ọmọ àyèfọ̀ lòrùn gbé o ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti ń forí bẹ́ tẹ́lẹ̀ náà máa fún wọn ní tó bá tọ́ sí wọn ni ọ̀rọ̀ májàmájà lẹ́sẹ̀kẹsẹ̀ lèmi ti sọ́ńbẹ̀ pé bàbá lóòótọ́ lẹ ní ká májà ṣùgbọ́n májà àkọ́kọ́ ló jẹ́ kí gẹ́gẹ́ bí orúkọ yín òun ló jẹ́ kí wọ́n kó wọ̀ wọ́n lẹ́wù dìbí tó bá jẹ́ nígbà yẹn tí wọ́n ti ń bẹ́ sí wa káwa náà jáde fúlè sí wọn wọ́n á tètè tọwọ́ ọmọ wọn bá ṣọ ṣùgbọ́n wọ́n ti ń ṣe wèrè yìí ó ti mọ́ wọn lára wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ fi ilé mọ̀ ìtìjú pàápàá olè jẹ́ kán kúrò lójú agbo wọ́n ti jójójójójójó wọ́n ti tẹ́ ìtìjú ò jẹ́ kán lè kúrò lójú agbo so àwa ò lè bínú sí nǹkan táwa fẹ́ way forward bí tá a fẹ́ òun la tẹjú mọ́ ẹ má jẹ́ káyà sọ pé ẹ má jẹ́ káyà sísì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà gbogbo ẹ̀yin ọ̀dọ́ inú wa agbára Ọlọ́run gbogbo ilẹ̀ máa rògbò yín lò ẹ ní ṣàṣetì ẹ ní ṣẹlẹ́yà kọ ẹ ní ṣe ti gbangba múnimúni ayé ò ní mú yín ọ̀run ò ní tì yín gbọ̀ngbọ̀n agbára Olódùmarè gbogbo yín lè máa ṣàṣeyọrí tẹ́ ẹ máa jẹun àjẹyó àjẹṣẹ́kù tẹ́ ẹ máa ṣe rere láyé gbogbo àkọsílẹ̀ rere yín ọlọ́run á bá wa mú ṣẹ ẹṣẹ ìlú ìdùnnú rẹ ẹni ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ ẹjọ torí ẹlọ torí gbogbo ìrìn àjò tí àwọn aráàbí ìrìn ìrìn àjò kí wọ́n lè báńdì Yorùbá nation ni ọlọ́run ò dẹ̀ nígbà fún wọn ọlọ́run ò nígbà fún wọn torí òun rẹ̀ ní ìsìn àwọn tí wọ́n mú àwọn tèkó tó bá jẹ́ pépà ògbé ni wọn nígbà wọn lẹ̀ ariwo pọ̀ lórí tiwọn ni àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n mú hmm, tí wọ́n ṣàjì wọn pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba wọ́n sì wà ń bẹ̀ dí sí yẹn o àwọn ẹbí wọn ló mọ tó gbé dé o àwọn ẹbí wọn ni wọ́n máa mọ ohun tójú wọn rí lọ́wọ́lọ́wọ́ ẹ jọ kò tí ì di pé ṣe ìntẹ́rìmù o tí wọ́n ti ń ṣàwọn bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ tètè gbàjọba ẹ jọ tó bá wà lórí ìntẹ́rìmù yìí yẹn ẹ jẹ́ kájọ fọpọlọ gbé a fẹ́ ṣàṣàrò ìsáàmù kékeré ni ṣé àwọn ìjọba yẹn á dẹ̀ fọ́ wọn máa wò báyìí wọn ò ní sọ kankan sọ nídìí ẹ̀yẹ jẹ́ kí gbogbo àjọ jókòó kájọ ronú ara wa wò ẹ má ṣe mí gbọ́ o ẹ̀yin ìyá wa èmi ò pẹ́kọ́ ẹ má ṣe ń fẹ́ fẹ́ ṣe o ṣùgbọ́n àwọn tèmi lèmi ń bá sọ̀rọ̀ àwọn èèyàn tèmi tó jẹ́ èèyàn tèmi lèmi ń bá sọ̀rọ̀ torí mi ò fẹ́ ibi fẹ́ wọn mi ò dẹ̀ fẹ́ wọn fẹ́ bi torí ohun tó bá kàn wọn ó tì mí ṣubú mi ò dẹ̀ fẹ́ wàhálà nínú ayé wọn débi tó máa kàn mí ojoojúmọ́ ni mò sọ fọlọ́run pé ẹni tíre máa kàn tó máa kàn mí ìbànújẹ́ àbí ìdààmú kó má dé wọn so nígbà tí n bá wá ń gbàdúrà yìí àwọn kan ní tí wọn bá ń ṣe yáyà láwùjá yàlẹ wọn ni ká ṣe yáyà sẹ yáyà sẹ mọ tá wá ń gbàdúrà yìí tá a wá di ẹnu kúkúkúkú tá a wá wò tí wọ́n ṣàn lọ bí odò èmi ò lè di ẹnu tèmi bẹ́ẹ̀ o àwọn èèyàn tèmi lèmi ń bá wí ni mò ń bá sọ̀rọ̀ mo mi gbọ́dọ̀ rí wọ́n ń ta ẹni bá fẹ́ lọ ṣe ìtẹ̀rímù kò lọ ṣe ìtẹ̀rímù kọ̀ọ̀kan mi ṣùgbọ́n àwọn tó jẹ́ tèmi tẹ́ ẹ bá fún wọn lówó wọn ó gbà bẹ́ẹ̀ ni wọ́n á gbà kò sí wàhálà ń bẹ ọmọ Yorùbá jọ ní gbogbo wa ṣùgbọ́n láti pé kán wá lọ débi pé kí nǹkan kan lọ ṣẹlẹ̀ kán wá máa pé àwọn ọmọ gbowó ni o àwọn ọmọ kìnní kan ni o àwọn ọmọ kìnní kan ni o capital no èmi fagilé so nídìí èyí gbogbo ẹ̀yin èèyàn mi pátá ibi oró ò ní pa ìyàwó ò ní jẹ yín ẹ ní sùúrù ìwọ̀nba díẹ̀ ló kù ní ìwọ̀nba díẹ̀ tó kù yẹn ṣé báwọn yorùbá ní tí ẹ̀gún bá ṣe ń gún yàn tó bá ṣe ń débi yé yé kò fẹ́ yọ ni ẹ jẹ́ ká lọ ní sùúrù àwa tá a jókòó yìí náà kì í ṣe kó bóyá ilé ọgbà owó lé kì pé bóyá ṣe pé bóyá kì ṣùgbọ́n a ní ìtẹ̀lọ́rùn pẹ̀lú tọ́lọ̀ ń ṣe níwọ̀nba tíntìntì náà tá à ń rí.